wo kí bàbá wa jìgbìnì jìgbìnì bí àti àpò olórí aládé òkèèrè ọ̀jájá fìdí ọ̀dẹ̀ ìdálẹ̀ lẹ́ni ọjọ́ ayọ̀ ńlá ni ọjọ́ ìlú nínú ilé Ifẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹgbẹ́ ni oyún o ee àwọn èyí jáde síta. ló kí gbogbo mọ̀lẹ́bí ayé bàbá wa bàbá wa ògúrùsì oríire náà ti lórí àti láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí mẹ́rin márùn-ún mẹ́rin bá ti wú ilé rí lẹ́nu bí o ẹ̀yọ́ máa gbéyàwó ẹyọ kankan lásán ọ̀rọ̀ ló bàbá kú oríire ẹ kú ayọ̀ oríire náà abayidalẹ ayọ̀ náà abayidalẹ bàbá ojú elépo ríbi ojú oníyọ ríbi ojú yóò ríbi o gbogbo àwọn ọmọ tó wà dálẹ̀ ilé tó wà lé ẹnì gba lẹ́tà burúkú lórí wọn ìwúlé fẹ́ òní dàrú o ní agbára Ọlọ́run lágbára ìdálẹ̀ ìfẹ́ gbogbo òkúrọ̀ lẹ́fẹ̀ẹ́ bí àsìkò bàbá wa Ọ̀jájá ọlọ́run ilé Ifẹ̀ àdúró gẹ́gẹ́ bí orísun. àwọn tí wọ́n ta ló wọ́n ti. agbára ọlọ́run gbogbo ìyàwó tí ọlọ́run fún bàbá wọ́n á bí ọkùnrin àdúró wọ́n á bí obìnrin àbíyè méjì méjì ọlọ́run máa fún ọ. mo wá kí ẹbí àwọn bàbá wa àtẹ̀mẹ́lú yìí jàgúnláwà nìkan ọ̀run ojú gbogbo ọmọọba lọ́wà níbí àti àwọn tó sì ní lọ́wà dálẹ̀ ẹ bá mi kí pòfẹ́sọ̀ dáadáa olórí ẹbí ọlọ́run olódùmarè kò ní balẹ̀ yíyá o ìràwọ̀ kan ló tún tọ̀nú lẹ́yìn lè ní o bàbá ẹ̀yin bàbá bàbá iye ìmọ̀tẹ̀ ọmọ ìyá gàgàrà yìí o ilé láfòkídò ìdá ni mo fọ́ láfòkídò láfòkídò nínú ẹ ní agbára ọlọ́run ọmọ tẹ fà sílẹ̀ fún ẹbí òkúrúsì ẹ ní fàlékú lọ́wọ́ ẹ ní fàlárù lọ́wọ́ kí la mọ̀ kí la ṣe lé sí ọlọ́run bí síbẹ̀ agbára ọlọ́run lágbára ìsìdálẹ̀ Ifẹ̀ bàbá wa Ọọ̀ni bákíọ́ adarúgbó ọlọ́jà o wàá fi wọ́n gbámú wàá fèrè kí tóbi lágbára àwọn tó nílé ayé ó ṣe ń dùbà ẹ̀ wọ́n máa dùn lọ́dún o mo dúpẹ́ lọ́wọ́ yìí mọ̀lẹ́bí Adémilúyì ní orúkọ gbogbo Ifẹ̀ àdúgbò lọ́wọ́ yìí nítorí wípé ẹni bá ti fún ni lọ́mọ Ifẹ̀ yóò ti parí òre àbí bẹ́ẹ̀ kọ́ adúgbẹ́lẹ́wọ̀ yìí ní agbára ọlọ́run mo dẹ̀ mọ̀ dájúdájú wípé ọmọ ọba kì í jagun bí ẹrú bí ọmọ ẹrú ọmọ tẹ fàlélẹ̀ ibi tó ń lọ ìfẹ́ kí ẹ tẹ́tí sílẹ̀ olórí ẹgbẹ́ ìkìlọ̀ mo fẹ́ fún yín ní àárín ilé baba yín lè nìyí nítorí pé ohun tí a bá dìjọ sọ bíbí lè wù àdé òní lónìí látòmí lọ lórí ẹni ìyálé o ìyálé la pè é ẹ mú ìyálé ìyálé yìí gẹ́gẹ́ bí ìyá yìí ẹ mú àwọn àwọn tó mọ̀ lẹ́yìn yìí ẹ mú wọn gẹ́gẹ́ bí ọmọ yìí àwọn tó máa wà lẹ́yìn ìdíyìn náà wọn ní já eléyìí jẹ wọn á fi àsìkò yìí ní orúkọ lọ́rùn Olódùmarè ní orúkọ àwọn babalábàbá wa nílùú Ilé-Ifẹ̀ ẹ̀sìn jálẹ̀ Ifẹ̀ òfin gbàdúrà fún yín pé bí ẹ bá ṣe ń fi inú soyú ẹ máa fi èyí gbọ́dọ̀ kọ̀ ẹnìkan kì í gbàgbé ewúrẹ́ o wọ́n kì í gbàgbé àgùntàn wọn tó jẹ́ máa sọ̀kalẹ̀ ìrọ̀lú máa jẹ́ fún yín ló bẹ̀ yí ọkọ̀ yín ní kẹfẹ́ o ìgbàdẹ́wà ẹ káàkiri ọ̀dọ́ láti wákàtí ọ̀wẹ̀ lọ ẹ ti di ẹni àdúró ẹ ti di ẹni ọ̀tọ̀ gbogbo ìrìtẹ́rì ẹ máa pàtó ọ̀rọ̀ tẹ́sán ẹ máa pàtó lórí Facebook ìyá sọ mi close nínú ìrìnàjò yìí kò sí ẹjọ́ mọ̀ yìí ní burúkú bí kò sì pé ọ̀dọ̀ rere la mọ̀ yìí sí ẹ̀dẹ̀ ń wá ìlọsíwájú ara yìí ní agbára ọlọ́run gbogbo ìdáwọ́ yóò yí ló máa yọrí sí rere àbẹ̀ yìí ní orúkọ ọlọ́run ẹ mú orí lọ sílẹ̀ ọkọ yìí mọ́gun ẹwà lọ mọ́gun ọ̀dì lọ ohun tí obìnrin máa ń ṣe fún ọkọ ẹ ṣe fún ọkọ yìí gbogbo tẹ bá lè fi lọ sọ ìwà pèlè àtọkọ yìí ẹ má jẹ kẹ́nikẹ́ni mọ̀ láṣọ fún ọ̀rẹ́ kankan kò sí ọ̀rẹ́ kankan fọdé nítorí yìí o orí ẹ ló gbé débẹ̀ o yóò ṣe jẹ ìyá ẹ nínú ilé bàbá ẹ ó máa jẹ kó jẹ níbi tó wà yìí lọ sọ lẹ́kan òtútọ́ bíẹ̀ méjì ìyàwó ìyá wá wo ìyá ọlọ́run ní jẹ́ kó ìyá wá wo ìyá obìnrin tí ó bá ní àfaradà tó ní àforítì tí ò rìnrìn kúrìn olú máa ń jèrè ọgbọ àwa ìyálé ìyá ilé àwa ọrọ̀ fún ní agbára ọlọ́run lágbára ṣẹ̀dá èrè ló jẹ́ lágbọ̀jà èrè ló máa rí méjì tó lọ yẹ ìwà àti bàbá òwúsì ẹ̀jọ̀ máa fọwọ́ támú ẹ̀jọ̀ máa fọwọ́ ìjọba ìjọba. àdìjà náà ni ó ọmọ akọni kan lè bẹ̀ ọtí èlò èlò èrò ẹ̀rẹ̀ èrò èlò èrò èrò ẹ̀rẹ̀ èrò ẹ̀jẹ̀ àkórí àkórí àkú ẹ̀rẹ̀ èrò àmọ́ àsòdì sọ́ọ̀rẹ́ ẹ̀rẹ̀ èrò ọ̀nẹ́sòdì kò dì bá. kó di báwo. Sẹ̀rẹ̀ lórúkọ gbogbo fẹ̀. Ẹ máa bá wa tọ́jú bàbá ní o. Ẹ gbọ́dọ̀ já o. Àwọn olóyè. Ó jẹ fáìnì. Ó jẹ fáìnì. Ológùdù. Bàbá o. Fẹ́mi Adérọ́pò Adérọ́pò àti kábíyèsí ẹni ìtàn Adéyẹyè Ọ̀jájá. Níwọ̀nba tí mo I saw the epitome of the man of God will tell you, It is not all about money. It is about virtue he has left to people like us. Baba, mi ò tó gbàdúrà fún yín, ẹ̀ ní ṣubú dànù. Àsìkò lọ́mọ, ẹ̀yin ló Over sixty million Yorùbá in the end, darí ẹ ní ṣìṣe ayé bàbá àsìkò tó yẹ kẹ́ ẹ jókòó tẹ́ ń gbádùn wọn tẹ́ ń gbádùn gbogbo iṣẹ́ tẹ́ ti ṣẹlẹ̀ ìparánísìsì òní dìde sí i lórúkọ Jésù ayé òní náà yìí ní ṣàṣọrẹ́ ìlànà ìṣúná rẹ̀ Ọlọ́run tó ó tó ó rí Ọlọ́run. All right, thank you very much. Please silence, please? Thank you for the corrections observation. Merci, sir. Merci. Thank you. Yeah, yeah, yeah, everybody should be outside. There's a photo corner outside. Akim! Everybody move fast.